eléyìí ni mo fi ń wọlé ni mo fi ń balẹ̀ gùdẹ̀ sórí ètò yín ètò wa Ojúmọ́ Ire o pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ́níkejì bàbá ìsàdúrà mi èmi kọ́ ló ní wàásù láàárọ̀ yìí àwọn màmá wa láti EA Worldwide Ministry màmá wa Reverend Prophetess EA Adésàlú láti orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n wá ṣe àbẹ̀wò sí wa ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wà nínú ilé ẹ bá rí i pé àwọn òyìnbó yẹn ó fẹ́ máa lọ́pọ̀ pẹ̀lú yorùbá káti ẹ̀ máa kí wọn wípé màmá ẹ kú iṣẹ́ mọ́mí ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. ẹ ṣeun o olùdarí ètò hmm. ẹ máa ṣe gidigidi gan-an o tẹ gbà wá lálejò láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run láti odidi ìlú amẹ́ríkà ẹ jẹ́ ká gbàdúrà aláṣẹ láyé àti lọ́run ọba ìyanu ọba lágbára hmm. ẹ̀yin nìkan ni a fi ọpẹ́ ògo ọlá àti ìyìn fún hmm. nítorí ẹ wá sínú ayé yìí láti wá kú títorí ẹ̀ṣẹ̀ wa oh, ká bá lè rí ìtúsílẹ̀ nínú ogun ayé hmm. kí ìjọba ọ̀run bá lè jẹ́ tiwa a fi ètò ilé yín lọ́wọ́ gbogbo etí tó máa gbóhùn wa lénìí kí ìràpadà kó máa bá wọn kí àyípadà sí rere kó máa bá wọn kínú wọn máa dùn kí gbogbo àwọn tó àwọn tó nídìí ìwòsàn olúwa kó wò wọ́n sàn. àmín. ní orúkọ jésù la fi gbàdúrà. àmín àmín àmín àmín orúkọ jésù mọ́mì kí ni pàtàkì agbára tó ń bẹ nínú kí a máa fún ènìyàn tàbí ká máa sow seed. ẹ ṣe jàre olùdarí ètò hmm. agbára pọ̀ púpọ̀ púpọ̀ nínú pé ká máa fún ká máa fúrúgbìn ká hmm. máa fúnyàn ní nǹkan ẹ tẹ bá bá mi wo ìwé Jòhánù orí kejìlá ẹsẹ̀ twenty four ìwé Jòhánù orí kejìlá ẹsẹ̀ kẹrìnlélógún. àmọ́ mi sọ Yorùbá tó jinlẹ̀ o nítorí náà ni Símónì Pétérù sì ṣàpẹrẹ ó sì wí fún wọn wípé wí fún wa ẹni tí ó ń sọ àbí ewé juanu orí orí twelve orí twelve ok orí kẹtàlá lango orí kẹtàlá ni mo ń kà yẹn orí twenty four ok ẹsẹ̀ twenty four lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé wórí àlìkámà bá bọ́ sílẹ̀ tí ó bá sì kú ó wà òun nìkan ṣùgbọ́n bí ó bá sì kú a ó sì so a sì so ọ̀pọ̀lọpọ̀ èso ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọnù. So ẹni tí ó bá sì kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé ni yóò sì ya sí ipa títí ayérayé àìnípẹ̀kun ẹ jẹ́ n tútù ibẹ̀ yẹn kà fún àgbọ́yé ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọnù ẹni tí ó bá sì kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé yìí ni yóò sì pa á mọ́ bí ẹnikẹ́ni bá ń sìn mí kí ó máa tọ̀ mí lẹ́yìn àti níbi tí èmi bá wà níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà pẹ̀lú. Johanu twelve. bẹ́ẹ̀ ni. orí kejìlá ẹsẹ̀ twenty four. bẹ́ẹ̀ ni sí ẹsẹ̀ twenty six nìyẹn ṣùgbọ́n tẹ bá fẹ́ kí n tún padà sí twenty four yẹn. twenty four la fẹ́ sọ̀rọ̀ lé lórí. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sí ilẹ̀ tí ó bá sì kú ó wà òun nìkan ṣùgbọ́n bí ó bá kú á sì so ọ̀pọ̀lọpọ̀ èso. ẹ ṣé jàre olùdarí ètò hmm nínú ibi tá a kà yìí Jòhánù orí orí kejìlá ẹsẹ̀ twenty four Jésù fi yé wa dájúdájú wípé ẹni tó bá ní èso àfi tí èso yẹn bá kú hmm. kò lè hù ní ìjáde hmm. hmm. ó lè má lè yé wa ṣùgbọ́n ẹ jẹ́ ká wo hóró àgbàdo bíi méjì péré tá a bá fi sínú ilẹ̀ kò ń ṣe ilẹ̀ lásán hmm. kó jẹ́ ibi tí ilẹ̀ ọlọ́ràá wà ká gbẹ́ sínú ilẹ̀ á rí nígbà tí òjò bá ń rọ̀ tó bá jẹ́ ibi tó dáa á bẹ̀rẹ̀ sí ní rí i pé àgbàdo méjì la gbẹ o ṣùgbọ́n ìgbà tó bá yá á rí àgbàdo yìí tá a bá ń wò ó gbogbo èpo tó wà lẹ́yìn ẹ̀ ó ti á ti máa á ti máa rọ̀ hmm. bíi pé ó ti bàjẹ́ hmm. bó ṣe ń bàjẹ́ yẹn tuntun jáde nínú ẹ̀ amen tuntun jáde nínú ẹ agbára Ọlọ́run nìyẹn kò sí ẹnì kankan tó lè yí yẹn padà nígbà tí tuntun bá ń jáde tó dé òjò dẹ̀ ń rọ̀ tó dẹ̀ ń dàgbà a máa rí adẹ̀ máa ya ẹ̀ka a máa ya ẹ̀ka hmm. àgbàdo méjì péré hóró méjì lágbẹ̀ hóró méjì lágbẹ̀ o hmm. ìgbà tó bá yá ó ń yọ ẹ̀ka ó ń yọ ẹ̀ka gbogbo àwọn ọmọ tó wà ń bẹ̀ nígbà tó bá ti jáde tá a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bo tá à ń bo a rí i pé ó lè ju two thousand lọ. Hmm. kí ni eléyìí fi ń yé wa wípé ìwọ tó bá ní èso tó jẹ èso yìí tó tún jẹ hóró tó èso yìí hmm. pẹ̀lú ẹ̀ kò sí hmm. nǹkan kan tó fẹ́ gbẹ̀. téèyàn bá ti jẹ èso tó tún jẹ hóró inú ẹ̀. kò sí nǹkan kan tó fẹ́ gbẹ̀. èso yìí tá a bá jẹ hóró tó wà ń yẹn òun ni ká gbẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n á jẹ èso wọ́n á dẹ̀ jẹ hóró kò sí nǹkan tó fẹ́ gbẹ̀. ẹ jẹ́ ká wo àgbẹ̀ kan lọ sóko ní ìlú Ṣàgámù ó mú àgbàdo ó gbẹ́ ọlọra ilẹ̀ ọlọ́ràá àgbẹ̀ kan tún lọ sóko ní ìlú èkó ó mú àgbàdo méjì ó gbẹ́ ó mú àgbàdo ó gbẹ́ hmm. ṣùgbọ́n kò sójò kò sí nǹkan kan ẹ̀kẹta ó lọ sírú ìlú jos ó roko ṣùgbọ́n kò gbẹ́ nǹkan kan sínú ẹ̀ hmm. ẹ jẹ́ ká wò ó nígbà tójò dé tó ti rọ̀ dáadáa èyí tó gbẹ́ sínú sínú ilẹ̀ tó lọ́ràá ó hù jáde ó hu ihoro igba àìmọye igba ó tún tà nínú ẹ̀ ó tún jẹ nínú ẹ̀ hmm. èyí tó mú tiẹ̀ méjì tó gbẹ sírò èkó níbi tí oòrùn wà tí ò sí máa nú ọ tí ò sí oúnjẹ hmm. àgbàdo yẹn ò lè hu o hmm. ibi tó fi sí ló máa dé ba èyí tó tiẹ̀ wá lọ sírú jọ́ọ̀sì tó gbẹ àgbàdo tó lọ tí ò tiẹ̀ gbẹ nǹkan kan tí ẹni tó ń ká tiẹ̀ tó bá ń ká a máa wò ó kí ló fẹ́ ká ẹ hmm. sọ fún mi olùdarí ètò. kò ní rí ohunkóhun ká kò ní rí ohunkóhun nígbà tí ò gbin nǹkan kan nígbà tí ò gbẹ nǹkan kan ìwọ tó hmm. dẹ̀ ti gbẹ tiẹ̀ títí ẹ̀ dẹ̀ ti ń ó ti ń jáde tó dẹ̀ ń ka tó dẹ̀ ń ta tó tún jẹ nínú ẹ̀ á di pé òwú dé ó ní Jésù fi sọ fún wa wípé tí ìhóró ìhóró eh, èso tó bá ti jẹrà yóò mú tuntun jáde tó bá kú ó dẹ̀ tún fi eléyìí ṣe àkàjúwe ara ẹ̀ fún wa wípé ìgbà tán bá pa òun ti mọ̀ pé òun máa kú torí ìdí eléyìí òun ló ṣe wá ó ní Ọlọ́run ṣe sọ fún wa nínú John chapter three verse sixteen wípé a fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa a fi ṣe gift fún wa hmm. wípé ẹnikẹ́ni tó bá lè gbà yóò ní ìyè àwọn ọmọ rẹ̀ yóò níyè hmm. àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò níyè hmm. àlàáfíà yóò bá ní títorí ó ti gba agbára ìwọ fẹ́ gba agbára lónìí bí oh. gba Jésù Kristi sínú ayé rẹ kí agbára tá à ń sọ yìí kó wá bá ọ kọ wá máa ọmọ bí sí kọ máa rẹ̀ sí èso tá à ń sọ yìí Jésù ń sọ̀rọ̀ nípa ara rẹ̀ ó ń sọ̀rọ̀ nípa nǹkan tá a bá ní Hmm. bá a ṣe lè give bá a ṣe lè fúnni nígbà tó bá ń fúnni inú ọlọ́run á máa dùn ìwọ gan nínú rẹ hmm. ayọ̀ ó bá ọ hmm. wípé o ti ṣàánú fún yàn. o fi ẹ̀rín ó fi sí ẹ̀kẹ́ èèyàn kan yes ó múnú èèyàn kan dùn eléyìí tá à ń sọ ni pé Jésù Kristi ń fi ara rẹ̀ ṣe àkàjúwe pé òun èso lòun jẹ́ o. Mm.